إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Meu Deus do céu. ọjọ́ kejì ní ogún nínú oṣù Muharram ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún ẹ̀yọ́dún àti ọdún mẹ́tàdínlẹ́ àgbọ̀dún méjì ní àgbàdo àgbẹ̀jọ́ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام a ń sọ fún wa nípa sọlá tó ń sọ a ti mú àwọn àhàdìkù wa nípa ìpìlọ́lá ìgbà tí a mọ̀ ìjọ wa. bó ti wá lọ́lá tó àti ọ̀rọ̀ tí a wí kẹ́yìn ni pé a gbọ́dọ̀ dá òun rẹ̀ sàlẹ́sà nínú àwọn òun fún nàìjíríà. bó ti já sí wípé ọ̀sán rẹ̀ a gbọ́dọ̀ dá sàlẹ́sà nínú àwọn ọ̀sán yìí ìlà rẹ̀ tí ìlà sábà tí ìyẹn ń dàbọ̀ ìyẹn lè máa bá ọ̀rọ̀ lọ. nínú àwọn àhàlẹ́sì ní ti áfíríkà tí ìyẹn bá jẹ́ bí ìwọ̀nù tí ó bá kí àsùbà fáwọn àmà sóòrà tí wọ́n fẹ́ kó ké lásùbà àti ọ̀tún máa. Omi sọ́kùsọ́ ti dá àti sọ́dọ̀ sí ń ta. Wọ́n wá nínú àdéhùn àti ìwẹ́rọ àwọn tó lọ lọ́wọ́ àárín. Wọ́n dáná ní àlejò sọ̀rọ̀ àrùn ìsìnlá. Bí máa ń kà káàna yẹ kọ̀ọ̀ ó ìṣòro rí ìyá ọmọ ìjọba. A máa kà ní àsùbá àjọ ìjọba lẹ́yìn sọ́dọ̀ àti ha mo tí ó kà náà ní alifla ní tàbí ìrọ́lù àfikúnlá ìdí ráka alákọ̀ọ́kọ́. ọ̀fíìsì àríyá yẹ́rá káàkiri yọ kà sọ́tò kí n sáà هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا من كان النبي صلى الله عليه وسلم وآخر يقول ركعتين ولا بوقع المولد وقع ناني torí jàmbá ṣe yàn bá fi kọ́ tẹ́lẹ̀ ó lè fẹ́ ká wọn láyà ìyá àwọn àṣùbà yóò tó tẹ̀lé. bákan náà nínú àjùlọ láti ń bẹ fún ọjọ́ ìṣúná òun ni hadithu house in house wọn lè jí sọ lọ́wọ́ sọlá àlọ́ sọlá ń sọ pé ìnàmì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ àmì fún ẹ̀rọ ìṣúná ọjọ́ tọ́lọ́ lájú nínú àwọn ọjọ́ ọdún òun lọ́jọ́ ìṣúná ọjọ́ yìí kí olùkọ́ àádọ́ ọjọ́ yẹn ni wọ́n dá lórí ààrẹ àlejò sọláàtọ̀ sọlá wọ́n fi ní àmìnàfàtó ọjọ́ yẹn ni wọ́n fi akẹ́kọ̀ọ́ sí wọn wo gbogbo ìlọ́kù wọ́n fi ní sọ àkọ́tó ọjọ́ yẹn làwọn ìlọ́kù tí wọ́n bá kó tó yẹn nítorí bẹ́ẹ̀ ìṣẹ́ ọlọ́run sọlá àlọ́ sọlá ní fàákìrú aláìyá mi lè sọ̀rọ̀ àdìdí ẹ pọ̀ ní ìmọ̀ àtàkàlà tó kù yẹn níjọ́ yìí fàákìrú sọ̀rọ̀ àtàkó máa rú ìdọ̀tún àlẹ́ tó lọ́sàlá tó yẹ tẹ́ ẹ bá ṣe wọ́n fi hàn mí. arákùnrin kan wá nílò ìkòkè ọlọ́run ṣé ìgbàsọ̀ àwọn tó sọ̀rọ̀ àtàkàlà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá bóun oṣù ṣàfihàn àgbàlagbà tààbà ti fún ẹ nígbà tó o ti kẹfún sínú sàárè kí ni wàá lè jẹ ọlọ́run fi dáhùn ó ní inna Allaha qad harrama 'ala al-ardi an àbíyá gẹ́gẹ́ bí àlá ó ti ṣe léwọ̀ fún ilẹ̀ tí kò gbọ́dọ̀ jẹ ẹ̀rin ara wọn lẹ́yìn ọlọ́run kí la fẹ́ lò lẹ̀. Tílé iná bá tún tọ́ka sí ń tọ́ka sí àjùlọ ọlá èyí tí mẹ́kúnyá ọmọ ìṣọ́wà pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a mẹ́nu bá. Tó tún fi dé ilé káká pàlá sọ́kà náà ní ìwà àbùkù ọlọ́lá jùlọ ní ọjọ́ ọmọ ìṣọ́wà. Hadith àti Sàyìn tó lè kó bèrè ní ìtúrẹ́ yìí wọn là lórí sọlá àlọ tó bá ń sọ wípé ìnàmọ nkọrọ a sọlá tẹlifíà yà wọ ní tọ́wá ẹni tó bá kẹ́kọ̀ọ́ tẹlifíà níjọ tọ́wá ọ̀dọ́ àlàbù mìíràn nùrí máa bẹ́yìn lẹ́jọ́ àkáyè ọlọ́run sì máa tan ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn láàrin tún àmì jù. e yẹn dẹ̀ lẹ́yìn ìmọ̀nà ní ọ̀jẹ̀ fún òní ṣìṣì ọlọ́run ṣe ìtọ́sọ́dà. ṣé adédè tún dé kémi tó máa ṣáájú yín ẹbí sì bẹ́ẹ̀. ó ní ọlọ́run máa tan ìmọ̀lẹ̀ fún láàrin tó máa méjì wà. ìmọ́lẹ̀ ọlọ́run kẹlẹ̀ rẹ̀ dà máa wọ́n bá ti wà pẹ̀lú yẹn báyìí à èèyàn ní sínú èèyàn sì sọ èèyàn sì ṣe èèyàn sì ṣe ìtọ́jà kò ní sì jẹ kò ní sì wà nígbà tí ìmọ́lẹ̀ ọlọ́run bá ti wà pẹ̀lú yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ká gbọ́n yín mọ́ bákan náà nínú ọlá ló ń bẹ fún ọjọ́ yìí ní ọ̀dọ̀ tó máa kọ́ tó rò. Ilé tó ní gbàdúrà fún àmẹ́ ọ̀. Wọ́n kà sí fún bẹ́ẹ̀lẹ̀. Ní kékeré yẹn bá bẹ lọ. Mo bí yẹn bá sọ̀rọ̀ lórí rẹ̀. Ó wá nù Hadith Abi Hurairah radiyallahu anhu. Qal qala Abul Qasim sallallahu alayhi wa sallam fil jumu'ati sa'atan. Sa'atun. Sa'atun. لا يوافقها مسلم قاهم يصلي يسأل الله خيرا إلا أعطاه منهم القاسم عن الجبل بجرام صلى الله عليه وسلم olùwàkàtí kan wà nígbà ìjọba ọlọ́run ò ní fi mùsùlùmí kan ti kò ń fẹ́ wákàtí mi. wọ́n ní wọ́n ń lẹ́ni tí ó dúró tí ó máa kírun. Yẹ̀sálù lọ́ha ẹ̀yọ́ tí ó wá béèrè orí kan àbúrò onílẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀lọ́ ilẹ̀ àtọ́ àti kọ́lọ́mù. Fàkọ́lá bí yẹ́dì wọ́n láwọn fọwọ́ rẹ̀ ṣàpèjúwe. Òwádọ́ àmúlátàhú alábátìlẹ̀ wọ́sọ̀ wàlẹ̀ fíìmù wọ́n lọ́wọ́ gbé olómúlà ní orí èékánná ó gbé síbi inú ìkàárí wàlẹ̀ fíìmù àti ògbèlè. kólínà yóò hídù ha. wọ́n ní kò sí wọn tí ń sọ ní pínkínní ìyànjú pínkínní láì lọ àkókò yẹn kò sí pínkínní láì lọ. ìkàánú eléyìí wọ́n ń pè ní àṣìwò ha àtàkàwọ̀ wọ́n pè ní kí ni wọ́n á sọ̀rọ̀ rẹ̀ ìka sọ̀rọ̀ rẹ̀ nínú ìsọ́pù tí màá ń báyìí sọ̀rọ̀ rẹ̀. الوسطى هم كلي اللي تعالي الجن صار هم كلي وكايري الخين صار هم كلي كلي àníbi sùlá rẹ̀ pẹ̀lú ẹni ọgbà tí ì wá ọbẹ̀ ẹbí orí àwọn àlẹ́ ọkọ̀ wípé àkókò yẹn kéré jọjọ ìjùlá yẹn táyà mọ̀ nígbà tó àgbà ìjọjọ wa ìjùlá yẹn káṣẹ ní ṣe látàwọn ọ̀gá náà ó wà lórí àkókò ògùnàní nípa ọ̀rọ̀ tó táàtì lọ́wọ́ àti jù bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ tó lágbára jù lọ́wọ́ àdá ìyá láńkàlì lọ́wọ́ ọ̀rọ̀ tó lágbára jù ọ̀rọ̀ tó lágbára jù ó ti da pípọ̀ jù sí ìyẹn lọ́yà ti bà láńkàrẹ̀ yà láńkàrẹ̀ kọ́ máa bá àwọn ọmọ bíi ìyá ọmọ ìtura. làálàkà wà kíkó píkàtà ọlọ́run lè gba tó kò yẹ àkókò rẹ̀. láti máa ń fẹ́ ká ṣàdúrà حديث جابر بن عبد الله رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة سنت سنت عشرة يريد الساعة جابر بن عبد الله رضي الله تعالى عنهما وهو تعبير كاين لما فيها lẹ́yìn rẹ̀ lọ́dún. wọ́n lọ́wọ́ ìwà látọ̀dọ̀ tó ṣe ọlọ́run sọ̀rọ̀ àrẹ ṣọlá. ònìyàn ó sì tún wa ṣe ń dá àṣàràtà èyí tó sá wákàtí méjì rà. لا يوجد مسلم يسأل الله عز وجل شيئا àníírí mùsùlùmí tí ó tọrọ kẹkẹ lọ́dọ̀ lọ́wọ́ إلا آتاه الله عز وجل فلتمسوها آخر ساعة بعد العصر ló ti jáde tó gbàgbá lọ́rọ̀ bíi tá a ti wá èyí tá a wà rọ̀ jáà fóun ló tẹ̀sùn ọ̀ àbújá mẹ́tẹ́rì. àwọn yòókù náà lẹ́yìn o àwọn ọmọ ìwé ìsọjí èèyàn máa pè sí èèyàn wá kírun nígbà yẹn ọlọ́ lálù àlálù wọ́n bá tóbi lálù àlálù láti lòdù lẹ̀ tó bá dẹ̀ tó wọ́n mọ́sálásí tẹ̀lé àtúntò sí i tó ní fẹ́ gbé tó bóyá àwọn lákòókò kan tó tẹ̀lé láti pàpé ìjọ̀jọ́mọ́. àdìsú jáde wá ní àmì ìjọ̀jọ́mọ́ wákàtí méjìlá ni àmì rí mùsùlùmù kan ní sọlọ́wọ́ àgbọ̀jẹ́lì ṣe yá tí ó bí lè kankan lọ́dọ̀ àbá ìlà àtàwọn àgbọ̀jẹ́lì àfọlọ́wọ́. nítorí bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ wá àkókò yẹn àìsẹ́sì sóhá ákẹ́rọ̀sá àti bàbàrà ọ̀. ẹ̀wọ̀n àti wákàtí tó bá kẹ́yìn ẹ̀yà àlàáfíà. Jadi bila tak mampu ya, bila sama. Nak belok. Apa dia? Ẹ̀rí nìyẹn tó fi jẹ́ mọ́ ẹ̀rí pé ní aláǹkàrọ̀ ní àpọ̀jù. Àkókò gbígbà tó wà ní aláǹkàrọ̀ tó fi wà. Habib Hafsa bin Kure. Radiyallahu anha. عن النبي صلى الله عليه وسلم قال على كل مستلم راه للجمعة وعلى من راه للجمعة لغسل حقا رضي الله تعالى عنها رضي الله الخليفة الثاني أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه èyí tí wọ́n sọ pé ti sọ́nà ọ̀sán láàbà láńgbé wà sílẹ̀ wọ́n wá ní sí ìlú wa sọ fáàjọ ìlú pé aṣọ ìdàgbà ọ̀pọ̀ àgbàdo sọ̀gbà aṣọ yẹn wọ́n náà sílẹ̀ aláwọ̀ ẹ̀ka lọ́wọ́ àti pé ìyàwó rẹ̀ sùn ní lálẹ́ ìgbà ìjẹun ẹ̀ka lóbìnrin mẹ́sìn bá dùn la lórí ọ̀tọ̀ tó àwọn ẹlẹ́mìlá ìrún ẹlẹ́mìlá obìnrin ṣe lórí ọ̀tọ̀ tó ní tó padà fún aṣọ nínú òṣìṣì lọ́dẹ̀ tó ti di ọlọ́run ní ọ̀rọ̀ sílá ọ̀rọ̀ bí ọ̀rọ̀ wáyé ha ó sì tún jẹ́ kan nínú àwọn onímọ̀ nínú àwọn obìnrin nítorí kọ́kọ́ màá kọ́ màá kà lọ́dọ̀ àlùfáà rẹ̀ wọ́n pè é ṣìfà mọ̀ nípa àwọn ọ̀rọ̀ ìyàwó akọ́sọ̀ wọn mọ̀ ọ̀rọ̀ ká táwọn náà máa lọ ilé obìnrin ilé àdéhàwò ilé àdéhàwò nìkan obìnrin mọ̀ akọ́sọ̀ ọ̀rọ̀ ìjọba wà ní. nínú àwọn àhàbí tó gbà wá látọ̀dọ̀ àti ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n mo ní kí gbogbo ẹni yóò wù tó bá ti bàlágà àmì kan máa ń gbà pé wọn fún wọn bàlágà ọwọn ni àtẹ̀síra ìyẹn lára ọkùnrin ní pé ń tẹ̀ bá lọ́sọ̀ lọ́sọ̀ lójú ọ̀ àbóbìnrin náà gbogbo ẹni tó bá ti bàlágà bẹ́ẹ̀ ó pe dandan fún lọ́wọ́ àkùnjọ́ wa kó lọ tuntun wa ìrìn ìyẹn pé kó lọ tuntun wa ṣùgbọ́n wàhálà ń rọ́ ẹni sọ́bá fẹ́ rìn lọ sí àlùfíwà àlọ́wọ́ sílú ìwẹ̀ ìdẹ̀dẹ̀ fúntọ̀ ìdọ́tọ̀rọ̀. Òun ni ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn olùkọ́ yìí pé sí ojú ojúmọ̀ ló níwẹ̀ ní àbí òǹdúnwà. Ṣùgbọ́n wọ́n lọ wàhálà pẹ̀lú àdéhùn ìta ẹni tí ọba lọ ọdún máa láti lọ kí òun máa nù ní tẹ́tẹ́tẹ́ láti lọ lọ́dọ̀. wàyí ńlá dábàá lọ kú ọmọ káwọ́ ìdíje ọdún máa sínú àwọn àtàkọ́tàkọ́ ìsìlámíyà ọ̀làjú islam nítorí pé islam gbé tìmọ́tótó tìmọ́tótó bó o láti fẹ́ ṣàkíyèsí àfẹ́fà aláfẹ́ àwọn àmàáfíà lè ní àdéhùn bíi ti wáyé pé àtòwúrò ìyàtọ̀ iman. Pápá wá lọ́dọ̀ àwọn olùmọ̀ pé tí tí máa lórí wẹ̀ àbí afẹ́lọ̀ fi máa lò. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ àlọ́ pẹ̀lú hadithi ọjà tó bá fẹ́ lọ sí máa lórí wẹ̀. Obìnrin tí kì í ṣe tẹ́tẹ́tẹ́ tí ò bá ti lọ sí wa, bàbá kẹfẹ́ tó tún mọ́ làjú Islam pé ó fi àwẹ̀ rárá ó yẹ kó lè lọ ẹjọ́ tó hátàrà lọ́wọ́lọ́ ìdàgbọ́ ìjọba ó dàgbọ́ má lọ ìjọba ọ̀wẹ̀ rárá fún ẹ̀sọ́ ọ̀wẹ̀ ìjọ ìjọba ó lè wà nínú ọdún tó. o lè máa gbé ẹni tí bàbá lọ ìjọba ìdàgbà púpọ̀ wọ̀ ọmọ yìí pé ìwé afẹ́lọ́ tuntun máa lò àgbọ̀dọ̀ tó jọ ìjọba. hadith omi ìfúre eléyìí àti ìrẹ̀lẹ̀ àwọn ìdájọ́ ọ̀hún tó ṣe حديث من حديث الحكم بن أن عبد الله بن عمر وأبا هريرة رضي الله عنهم حدثوه حدثاه ما سمع رسول الله صلى الله عليه وسلم يقول أو أفا ولا لا نجد أبو هريرة وعبد الله بن عمر رضي الله عنهما أو نجد ولا نقول صلى الله على أحواد منبره ليتهين أقوام عن ودعهم للجمعات lórí nígbà rílẹ̀ lórí àwa àwọn igi igi pákó tí wọ́n tó jọ ní igi nígbà rílẹ̀ wọ́n máa ń tó sọ̀rọ̀ lọ́jọ́ máa nígbà wọn wọn ń gbé báyìí pé káwọn kan lọ sí wọn níbi ìmọ̀ apájúmọ́ àìní máa lọ jùmọ̀. àó làyẹ̀ tìmọ́ náà lọ́wọ́ alákòóló bẹ̀yẹn tí wọn bá dẹ̀ sí wọ́n ọlọ́wọ́n lẹ ọ̀kàn wọn pa dáadáa òbí wọn náà ni wọn. ọmọ làyẹ̀ kò náà nínú àmínà lè lẹ́yìn ìgbà ìyá ń bẹ ń ya ìlọ sí júmọ̀ ìyá méjì ìyá àkọ́kọ́ kásìmọ̀lọ́ yìí àlẹ́kúrò nílẹ̀ ọ̀túnfà ọkùnrin yàrá ti ti bí èèyàn sórí ikú yẹn ọlọ́dà máa jà bá wọn. torí dáadáa àti ẹ̀sìn òní wọlé ẹsẹ̀ nìkan náà máa rọ ọlọ́run láti ẹgbẹ́ ẹni tí ìbá lọ ọdún ayélujára ọ̀rẹ́ máa rí mi lórí dájú pé ọlọ́ta náà fara kọjá wọ́n pè ní sórí àtòrí àìfáàbí àlàmán kọlọ̀fà àsùnẹ̀dàwà ìpìtà ìyá kíákíá tí ó tẹ̀tẹ̀ lè fi ọjà kan sókè àtijọ́ ọ̀rọ̀ nínú ìyá kẹ́tùkẹ́tù ni bẹ́ẹ̀ bá sọ́tọ̀ dáadáa lónìí tí ọ máa bàjẹ́ lè di ẹ̀ aburú bẹ́ẹ̀ bá ka mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ka mọ́ lọ́wọ́ ẹ lọ tú o ẹ kọ́kọ́ béèrè pé sẹ́ẹ̀ sì máa ń lọ ọdún àbá yìí mo jọ sọ náà mo ti lọ sí fẹ́ ọ lẹ́yìn náà ni pé yóò lò nígbà jẹra mo tọ́ bá yẹ kó dìde sí kí ó ṣe láǹfààní nìyẹn ayé àti níjà òde dàbí ìyá mọ̀ ẹ yóò lòun ti gbàgbé èyí ti yà ìyọ̀jú máa juma lọ́la àwẹ̀ àìlọ juma ti yàgbẹ hadith abi jaadi ní ìfúnni. وكانت له صحبة. wọ́n ní sọ̀hábì lẹ́nu yẹn. أن رسول الله صلى الله عليه وسلم قال من ترك ثلاث جمع تهونا بها. wọ́n lè ní yóò sọ bá pa jùmọ̀ mẹ́ta. على تهاونا بها. ọkọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan. ọ̀gẹ̀ mi lọ mi lọ náà tí ọlọ́run bá dé mú. tọ́ba àlọ́ aláwọ̀ bá ibi ọ̀sẹ̀ bá. dáadáa ní wọn náà yẹn abúlé máa ń lẹ̀ sílẹ̀. ọbẹ̀ pé tọ́ba ti rẹ́ nìkan tí ò sí lọ méjèèjì lọ́sọ̀ fún kí mẹ́ta ó tó pé. torí mẹ́ta yẹn pé dandan ni kí àyàn ọbẹ̀ lọ. ànábì ìparọ́ sallallahu alaihi wasallam innama yatakallamu bin-nubuwwah wọ́n fi sáà. bó ṣe rí lórí yẹn ọlọ́júmọ̀ lẹ́nu ìgbọ̀lẹ̀ tún lọ lọ́sẹ̀ tó tẹ̀lé tètè wá jẹ má jẹ kẹta ó pé o ó mọ̀rọ̀ ìgbé ti gbọ́ ẹ̀ tí kẹta mi ti pé ọ̀kẹ́rẹ́ ó ti ọ̀kẹ́rẹ́ wa ti ní dáadáa òṣèlú ọ̀sẹ̀ ìgbẹ́ bákan náà ìrùn júmọ̀ àyè ta lọ jẹ dẹdẹ ọjọ́ dẹdẹ fún tó balaga, bàlágà tó ní làákàyè tó ti jẹ ọmọ lọ́wọ́ tó ti jẹ ọkọ pọ̀fẹ́sọ̀ ọmọ mi ẹ̀rọ tó máa jẹ dáadáa fún dání ọ̀hún dáadáa fún dání ọ̀hún ṣe é tó ti bàlágà tó ní làákàyè ọjọ́ ọmọ lọ́wọ́ ó tún wá jẹ́ kí tààfẹ́ wáyé. عن النبي صلى الله عليه وسلم قال الجمعة أفق واجب على كل مسلم في جماعة إلى أربعة يوم الجمعة ẹ̀sọ́ ni bẹ̀rẹ̀ fún gbogbo mùsùlùmí láti fi ní dàmà wọ́n fi ní ẹ̀sùn wá lẹ́ẹ̀kan nìyẹn nàìjíríà bí àdá ìhà à ń pẹ̀lú sọ̀rọ̀ àgbèjọ wa nítorí pé a máa ń kójọ ọ̀gbìnrin lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ìjọba ní ìjàmbá bí irun jàmbá náà ti tó wá láti fi jàmbá. Káṣẹ̀ ní gbogbo àwọn onímọ̀ lórí ìdí bàtà ṣe lọ kájọ̀ káàsì lè máa ṣe tafakùs ọjọ́ rẹ̀ yẹn mẹ́ta nǹkan ló wà mẹ́fọ́ a ẹni tá a bá rí a lè béèrè ẹ̀ ó lè fi rẹ̀ kó ti fẹ́ kú gan tàbí kó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó rí bí ṣe ń bí kí ni tó ń bí báyìí ah ìṣẹ̀lẹ̀ àwọn ti pẹ́ àbí wàá tún jọ pé sí nǹkan ń ṣe òun ni àbí kí lẹ́ ń béèrè yìí wọ́n mú lọ́bí lóde lọ́tọ́jú ẹ̀. Àkójọ ojoojúmọ́ ló fi dájú sílẹ̀ wọn bá fi kírun jàmá àná yóò fi èsì jàmá láti sọ gbogbo àwọn òun ni wọ́n wá dání ọ̀wá lọ́sẹ̀. Tọ́lọ́sẹ̀ ọ̀sẹ̀, jákà, àtìléyà. a lè ṣe jùlọ ká kí ní ìṣòro tí ń ṣẹlẹ̀ ládùúgbò sí ọlọ́dọọdún fúnbẹ́mù olẹ níbẹ̀ yẹn tó jẹ́ ti gbogbo ayé tó jẹ́ àkójọpọ̀ gbogbo ayé àwọn ará ẹ̀sìn yìí náà wọ́n sọ wá kí ni wọ́n máa ń sọ náà wọ́n máa ń pè yàn kéèké kí lè rí wọn lórí ẹ̀ wọ́n lè ní oṣù wọlé mọ́ oṣù wọlé mọ́ tó wà á lọ sáfúlà oṣù pọ̀ mọ́ àti kẹ́sì mo pè yàn kéèké lórí ẹ̀ àwọn ọmọ ìkòrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò sì kílẹ̀ ara àwọn ọmọ ìkòrí bẹ́ẹ̀ bóde yẹn ti lè jẹ́ kéèké lórí oṣù wọlé mọ́ ọ̀sáfúlà. àwọn míì ní oṣù gbé tí wọ́n lórílẹ̀-èdè tí wọ́n láwọn ẹ̀yà oríṣiríṣi júmọ̀ àyè ẹ̀tọ́ dẹ́dẹ́ gbogbo mùsùlùmí ọkìn ní jàmá àyàfi àwọn mẹ́rin ní ẹ̀sọ́ rẹ̀ yẹn. àbúdó mọ̀mọ́lò kọ̀. ẹ̀rú tó tó bá lóun lọ sí jùmọ̀ ọ̀gá rẹ̀ lè sọ pé náà tí màá dúró lọ sí ọmọ ọgbọ́n sọ̀tà ọ̀tá yìí rẹ̀ wọ́n lọ bá ń roko tí mo ní orú lọ sí torí fẹ́ràn ló. Àwọn ìmọ̀ràn àtàn. Àbíyàwó obìnrin. A ó sọ bí ìyù. Má rọ ṣe obìnrin Júmọ̀ yìí ti dandan. Ṣùgbọ́n súnmọ̀ ní tí wọ́n bá lọ Júmọ̀. Tẹ́mọ̀ bí mo jà mí èsì ti dandan, súnmọ̀ ẹ̀dẹ̀ ní tí wọ́n bá kẹ́wọ̀n jà máa. Ọlọ́run ni òbí yìí rárá. Kò kì í sọ̀rọ̀ ẹ̀yẹ̀ fún wọn. Tí wọ́n bá lọ súnmọ̀ wọn sùn wọ́n dẹ̀ sùn agbára dá. bákan náà àwọn kìnnì o àwọn sọ̀bí ìjẹ́ ẹ̀ lọ́mọdé ẹ̀fájú lọ́mọ tó rí lòsì ìpè ẹ̀sán bá wájú máa gan wọ́n máa ń da mọ́sálásí wù wọ́n lè wájú tó kó wọn sílé àbí kò dẹ̀ ti kó wọn síwájú ẹ̀ bó sọ wọn mọ́ rẹ̀ ní ọlọ́mọpá tó dà sí àbí kò ti fún sùn títí ọ̀là pé ayé pariwo bẹ́ẹ̀ tọ́lá àwọn mùsùlùmí la rí rí ẹ bá láwọn ọkùnrin yóò ní àwọn ọmọ orí ẹ̀wẹ̀ wọn tó ń kó lọ wọ́n ti sọ fún wọn pé wòye pariwo ní tọ́sí àwọn ọmọ ọ̀dẹ̀ ní pariwo àti kí wọ́n ti ẹ̀wá bìkan ní wọ́n lọ kó wọn sí tí wọ́n fi parí tó wọn tí wọ́n bá fẹ́ jó ìbọ́dọ̀ àwọn mùsùlùmí rẹ̀ ní káfíkọ́ kàn fún ọmọ kéékèèké dání ni ìyàn máa da mọ́sálásí rú ó lè lọ fún ọmọ nígbàjú ibi tí ti ń forí kalẹ̀. ẹlágùn bóò lè yàn tẹ́ ní ṣe ṣùgbọ́n ọ̀bí àrà aláwí ńgbà náà ọkùnrin kẹrẹ tó fún yẹn nígbà July àmọ́ nítọ̀ wọn wọ́n wà ní ẹ̀bá sáàmì gorí àlẹ́bí àwọn asáàmì ni ọba dẹ́dà ti ọmọdé ni wọ́n <laughs> ibi ó ti jẹ́ lásìkò ìjọba sí ẹni gbogbo ẹ̀rí bó ṣe rí oní à yóò rí bẹ́ẹ̀ àsìkò ìgbà táwọn ànẹ́bí wa kò rí báyìí irú wa tá a dá láwà pẹ̀lú ẹ̀yìn ẹ̀hìn náà lẹ́wà pẹ̀lú àwọn àǹtí lọ́jà àánú orí bẹ̀rẹ̀ sí kò wà parí. Tólú ti pé ewúrẹ́ ọ̀dọ́ wa báwa náà ṣe lè ní òde. Bẹ́ẹ̀ làwọn ọmọ yẹn. Èèyàn jẹ́ òjò àà àṣàrà ọmọ kéékèèké rí. Wọ́n lẹ́yìn á ní àtàjà ìkà o lọ́dọ̀ bàbá mọ́ mi tí mo gbélé afárí wọ́n sọ àbáyìn bàbá kanáà wọ́n lọ́yí báyìí náà lọ́gbẹ̀ wà lẹ̀ ìṣá ẹwọ́ bí tí máa kiri dé agbádá tí bàbá yẹn bá wọ̀ báyìí ó dẹ̀ sì máa gbé mi sẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọ́n lọ́yí yóò àdágbádá yẹn bò pé kó tuntun máa mú wọ́n lọ́yí wọ́n náà tàbí kàbàlẹ̀ àn mo tún ẹbí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹwọ́ bí yẹn sì máa kiri tú àjọ kírun àtàwọn bàbá yẹn ni àmọ́ kò tí ẹ̀ yíò àwọn ọ̀bọ̀ wọ́n máa ń parí wọ́n máa ń sáré kí mọ́sálásí gẹ̀ nígbàtà àwọn kéèkéèké àwọn ọ̀sí ìtàṣẹ́ ń bílé ẹ̀rí kìí ọ̀sàlá eh, bọ́wà gẹ̀ẹ́sì lé ẹlòmí ò kìí fọ́mọ̀ òun burú lé ìgbọ́gbà àdúrà mọ́sálásí yọba wa bá ogun jẹ mẹ́jà ẹgbẹ́ tẹ́fi lè pa ọmọ òun pé ah, ọmọ rẹ tó lọ fa ìrùngbọ̀n tó ju ẹni ẹlẹ́ni sí omi <laughs> tó rí Ah, ọmọdé ni ọmọdé ni ní òbí àwọn àgbàlagbà lémọ̀ tí máa ní ìdí wọ́wọ́ ní tí máa ní ìdí bí kálù bó bá ṣe rí ọmọ rẹ̀ àwọn ọmọ mi kí ìṣẹ́kẹ́tẹ́ lórí wọn kọ́ tó máa bá nǹkan jẹ́ áà ah, yóò pẹ́ díẹ̀ o ẹlòmí ọgẹ́ fọmọ́lẹ̀ báyìí ni yóò túlẹ̀ gidi ọmọ tí wá wọ̀ ládé bíi pé láti bàbá àjọ àǹkẹ́kẹ́ ojú wa máa tún bá sọ̀rọ̀ ó sì wọ ara dàgbà ẹ̀rọ ọmọ mi yóò burú sí ìyá ẹgbẹ́ ìjàjà gbé wọnú yóò ya ogun síra yóò bá gbogbo kẹjẹ inú ká mo lo ti wọ́pọ̀ ilé yìí jẹ́ ní bọ́ọ̀tàlá ìyẹn èèyàn máa tọ̀nà àwọn náà lọ́mọ ń lè wá àwọn ìbá nǹkan wá jẹ́ náà gbogbo tíra la kó lẹ̀ ìtọ̀ sọ́mọ gẹ́gẹ́ tó bàjẹ́ tí kálukú náà máa wo bó olùwú sí lórí ọmọ mo ń gbọ́rọ̀ fọ́ sí wáyé wọ́n sì máa ń gbá kí yàtọ̀ fẹ́ gbá ọ̀yà Abdullahi tó kọ fẹ́ẹ́ ọmọ yóò sì yóò wọ ọ̀ní sọ̀rọ̀ ẹ̀yà gbogbo ní ìlànà ọ̀dá tí wọ́n ti fi kọ́ aláti kékeré ọwọ́ amọ́ra à ń lè àwọn ọmọ lórí bẹ́ẹ̀ ọmọ mi ti burú tó bí wé ó lè lè lọ fọ́jú láti ọkọ̀ ọ̀sẹ̀ náà ronú ẹ wá bàbá kéèyàn lè yọ̀ọ́ lẹ́nu bá fọ́jú láti ọkọ̀ yẹn kàkẹ́ má bínú ṣe ẹ má bínú ṣe kúbọ̀ ìfọ́mọdé rúfẹ́ àlìkọ́lá máa ń tàlátà wọ́n á ní sọ bí àtàyà ṣẹlẹ̀ wọ́n lọ mọ́mọ́ ẹzọ́ náà ọ̀rà gíláàsì mi lẹ́ẹ̀ ní gíláàsì mútòmútò ọmọ rẹ̀ lọ́fọ́ ọ̀rà ẹ̀dàwó ẹlọ́ra gíláàsì wà ní bàbá rẹ̀ rí tí bàbá ọba tún yarí fọ́ yìí sọ fún ọ pé ọmọ agbójútọ́mọ̀ lọ́wọ́ tó ti ra gíláàsì ẹ̀kọ́ tó torí bẹ́ẹ̀ ni mo ti lòun lọ́rọ̀ ọmọ kékeré o ọmọ lè ṣeré dáadáa kò gorí èèyàn kò gbé kọ́kọ́ òun yóò sì mọ táìmù yẹn ọba ń lọ mo rí ọmọ mi kẹ́lú pé kò tí ẹ̀ sí ìmá rìn gan wallahi yẹ́ dùdù máa nà wọ̀yẹ́ ìka máa nà ọ̀sáàrí lánàá rí ọdẹ̀ tí máa mọ́ dáàmì ẹ̀wọ̀n oníjáde ó ti fẹ́ mi ó ní ìdí ọmọ òun rí àbọ̀ máa ọlọ́run ò rí lẹ́lẹ́ rí kọ́mọ òun máa kalẹ̀ jẹ́ máa ṣe kíní káàkiri wọ́n ti rè wọ́n ọlọ́run ò rí rí wọ́n ti rè wọ́n tó tó bẹ́ẹ̀ kì í ṣe dandan fọ́mọdé láti lọ sí túmọ̀ máa lè fi rè wọ́n ẹ̀sìn máa bá wọn sọ̀rọ̀ lọ́ọ̀ ìwọ̀n máa ń gbọ́rọ̀ wọ́n máa ń gbọ́rọ̀ dáadáa ẹ̀sìn bá wọn sọ̀rọ̀ tí wọ́n fara balẹ̀ ọmọ jùmọ̀ ìsọ̀rọ̀ yẹn fún so nípa bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tá a ní kì í sọ̀rọ̀ yẹn wọ́n bá láǹfààní àwọn lè ṣe wọ́n ti gbàlágà ẹrú tó bá rí inú àti sọ́gà rẹ̀ bínú yóò gbàlágà ọ̀dọ́ gbàlágà ọgbà yóò wá ọgbà túlẹ̀ ọ̀dọ́ gbàlágà ẹni bó ti fún yóò gbà kọ́ bá jáde bó ṣe sọ bí agbalaga tó ń tẹ̀lọ́ ga ẹ̀ ọdẹ tó ṣe kíni o ó tó ṣe tọ́lọ́ kàbẹ́ẹ̀lìkà ìmọ̀ràn ìyàwó òun yóò gbàlagbà méjì ọtẹ̀ láti ọkọ̀ ẹ̀ ó tún gbọ́rọ̀ ó tún ọkọ̀ lọ́yọ̀ ọkọ̀ yóò ọkọ̀ yóò bẹ́ẹ̀ lọ ọkọ̀ ní ẹ̀ àkọ́kọ́ mi ọ mo bá di gbára báyìí nítorí wọn ní kọ̀kọ́ fi panu obìnrin máa lọ lọ́ra fọlọ́n tàbí àfọlọ́n tẹ̀lé bí làkẹ́ tó ní kò sí wọn bọ̀rọ̀ bá wà lè kí n bá ọdún bá dé bára aláṣẹ ń pàṣẹ mo bá ó ó gbà ládá obìnrin yẹn ló ti gbà ládá náà ti súnà àwọn ti máa lọ sí ó ló ń gbọ́ ma máa ń ká ní súnmọ́ tí kò lọ súnmọ́ àlọ́bọ̀ báàmì ẹ̀sẹ̀ rí ni ẹ̀fẹ́ náà lọ́mọdé tọ́mọ yóò bá lọ súnmọ́ àkó farabalẹ̀ kó dájú máa tó lẹ̀ أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء أحدكم الجمعة فليتسل في جمعة بسرعة وكان يلاي ويعوي قوي والله أعلم òun eléyìí làwọn kan ti sọ pé kìí ṣe ìrújú àdìgbà lójú ọjọ́ nìlónìí pẹ̀lú gbólóhùn tí ẹnìkọ̀ọ̀kan yín ti túmọ̀ bàbá aláyé tàbí láti sọ wípé àhájò kò mọ̀ ìtumọ̀ ajágbélé tó ti túmọ̀ sọ̀rọ̀ àti ìtumọ̀ láàrin ọ̀rọ̀ ìfẹ́ àhájò yẹn ni fáyín lọ́bí tí ẹnìkọ̀ọ̀kan yín bá dé júmọ̀ ìyẹn ni pé lásìkò ìtumọ̀ àtúbà náà ìtumọ̀ rẹ̀ ọ̀yà bẹ́ẹ̀ tẹ̀lé ìwẹ̀ yẹn ló tá a ti wù ìwé ká nìkan á burú kó kankan kó tó wá parí kankan pẹ̀lú kó o máa tọ́ tẹ́sí sínú omi lọ́fẹ́ lò tàbí kó mi ní sí wà lọ́tọ̀ mo lè padà wẹ ìwé wo ká lẹ́yìn rẹ̀ èyí tó bá wẹ wo ká tọ́ wá tẹ̀ wá wẹ kankan bí ipò ń fòun borí rẹ̀ nìyẹn ọwọ́ rẹ̀ ti kára ọ̀sẹ̀ máa ká lù aláàbí jù mọ́tò láti wẹ̀ tẹ̀mtẹ̀mtà kò sí nǹkan tó burú rí wẹ̀ ó káyà lẹ́yìn òjì pẹ̀lú pé òní máa dọ̀sẹ̀ sínú ẹ̀ nítorí kò gbìyànjú kọ́ máa dùn ní ọ̀sẹ̀ kọ́ bá ti dùn ní ọ̀sẹ̀ àwọn yóò sọ ẹ̀ lẹ́yìn lè sábà wọ̀ kò sí wíwẹ̀wẹ̀ ṣẹ̀rí àwọn mo rò lóde ọjọ́ lómi bá ń wẹ̀ báyìí wọ́n máa tọ́sẹ̀ sínú omi dágbógbó ẹ̀ àwọn ẹ̀kọ́ tẹ̀ ẹ́ lọ ń dàka rẹ̀ fún rẹ̀ fún ẹ̀ lílé ọ̀rọ̀ yẹn kí àjẹ́ so nípa bẹ́ẹ̀ ìwẹ̀ yìí dandan ni àwa fẹ́ sọ nípa ọlá tí ń bẹ fún ìmọ́tótó tá a bá ṣe níjọ ṣúnà papọ̀ mọ́ ìrun ṣúnà tá lọ kí ni. سلمان الفارسي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ẹnìkan ò ní wẹ̀ lọ́dún wa. ọ̀yàtàtọ̀ haru mọ́sítàtọ̀ àmì túhùrì. ó wá sí ìmọ́tótó bọ́ bá ti lágbára àti ìmọ́tótó. ọ̀yẹ̀ jẹ́hìnú. ẹ̀jẹ̀ adọ́gbọ̀n yẹn ju àná irú mọ́tótó wò tẹ́sí pamọ́ kan lẹ́lẹ́ ẹ̀sẹ̀ ni kéèyàn pamọ́ kan ìjọ̀jọ̀mọ́ àti gbogbo ọjọ́ mi náà tẹ́yìn bá tó lọ pamọ́ kan ìjọ̀jọ̀mọ́ à ó tún kàn án ni òṣèlú kájà lórí ìgbàgbọ́ pẹ̀lú ìyàpá sóńà tó lọ sí i wọ́n fi ní ẹ̀ẹ́ ó yẹ ká gbìyànjú àwọn sílábọ̀sì síra lè kí n sábà fi kọ́ wọn. òun ló jẹ́ tẹ́sí ń ṣe jù tí ìbá sọ̀rọ̀ àlàáfíà tí ò tó dáadáa. kí ni sẹ́yìn òun ní sẹ́ káwo àwọn èèyàn láwùjọ wa báà ti kà wọ́n síra lára tó fi yé wa káwọn náà wá gbé síra wa kalẹ̀ pẹ̀lú tó ti dédé àwọn àwùjọ wa irú síra ìjọba ìjọba fáwọn ìlú àbí kí ni àwọn máa ń kà yìí ó ìkọ́ wa ń bẹ̀ tó sọ wípé ábí ìyá àlékulè ìyá tàbí bilmusa yóò àpẹẹrẹ mú òní ẹ ẹ wo gbogbo àpẹẹrẹ jákujàku yẹn tó ọmọ yẹn ó ti lábárò ti kà òun máa ti kà á sí ọmọ kékeré wípé kódà yóò sọ fún bàbá rẹ lẹgbẹ à láti fi gbé bẹ fáwọn ọmọ yẹn pẹ̀lú bíléèdì tọ́lá kanú tíra ọkọ̀ pé ábí ìyá àlékulè ìyá tàbí bilmusa bàbá àti fáyọ̀ nǹkan rẹ̀ pẹ̀lú gínú àtẹ̀fẹ́lẹ́ ìwù táwọn abẹ́ lò nípa àwọn ọmọ wa ẹlẹ́ káàkiri amákẹrẹ wa títẹ̀dẹ̀ ábí yá lékú lẹ̀yàtàwó bìlmùsà ìyọ́kẹ̀ẹ́sọ pé ábí yá lékú èyí tàgbọ́dọ̀ tọ́ọ̀dì bìlmùsà ẹdígẹ́ ẹ̀mọ̀ bóòrùn sí pátálùmọ̀ àdígẹ́ sí síta èyí ó change ẹ̀ sílẹ̀ wà á kẹ́dà tó ìpé kìíní yẹn yóò kẹ̀ sí dídí tó wà nínú ìṣẹ̀rí àyè ni wọ́n fi torí sí ẹni tó bá gbà wà yìí lólùkọ́ ọba jẹ̀gbẹ̀ lólùkọ́ kódà tó ti bára bíi kìlò ní ara kọ́ ẹ̀ bó ti gan ó ṣe fi ṣéèkì gidi gan ni o ọba mi ò sáàjà wá bíi kìlà fẹ́kẹ̀ máa kọ́ ẹ̀ ní ìkọ́ wọn ní ìsìlámì kìlò Ebe yóò lóhun ah, túbọ́? Ah. Èyí ó sì kọ́ nílẹ̀ fi mọ́ ń kọ́ ìràkọ́ lọ́lọ́rùn mọ̀kọ̀dì káfàrà. Tí kìí ti lábá ní nǹkan wọn. Ẹni bá sọ fọ́lọ́run sún ó ti di kìí sí rí. Lábá ní ìsànkan àbáyà mọ́kà, sáàdì ti mọ́kà. Ọkẹ́ jẹ̀jẹ̀ tó ti pé kèsì pé ọlọ́kẹ̀ ti máa rìfẹ́sì rẹ̀ yìí máa kọ̀ yí láti ìsìn àdìsí bò tí bá bá wọn ní ọmọ akọ yá máa lọ fọ́n lọ́wọ́ tàbí gbogbo ámfílà tó bá wa mú wá báyìí àdìsí lọ́dà jẹ́sì ló fi fún ọ lápẹẹrẹ àlùmọ́sílẹ́mù láyá kùnú aláṣíbàáyì ẹ̀ lọ́rọ́ ọ̀n sáà nǹkan alábá ni wá ní àlùmọ́sílẹ́mù ní mú kàdá ní láyá kùnú aláṣíbàáyì jùmùlá فعلية في محل رفع خبر المبتدا wọ́n ti dọ́gbọ́n wí àdéhùn bẹ̀. tó yẹ kí kò síbi tó lè wà báyìí tó ní fẹ́sì rẹ̀. tí ó tẹ̀lé ìdí kọ kakọ̀rọ̀ àdé àti kọ kàdéhùn wọ́n kàn máa sọ jẹ́ ẹni. wọ́n wo orú ọ̀kan sí gbà mọ́rí báwọn yẹn ń kọ́ ẹ̀kíwà ìgbìmọ̀ tó fi lẹ́ẹ̀ padà sí kàwáyé. akẹ́dọ̀gbọ́n tàjẹ́ sí àwọn kìnnìkan kẹ́ ń wáyé. الحكمة على حرف الباء هذا بر الأقارب يزيد النوائب أي نوع هذا مرجع جلسة حديثنا وهكذا سو nípa bẹ́ẹ̀ ìyẹn tí wọ́n níwẹ̀ níjọ ìjọba kó wá sí ìmọ́tótó tó lágbára kí ni ìmọ́tótó yìí lọ́pọ̀lọpọ̀ ń pe kíníkẹ́ ní alifarabi ọ̀họ́sùlò lè sàrà rè àwọn pàlàpàlà kan bẹ títọ̀ tí máa ń pa mọ́tò fi hàn wá farabalẹ̀ ọ̀yẹ́ ìtumọ̀ ọ̀yẹ̀sàtọ̀ mọ́tòtàtọ̀ àgbètò. ibi tí máa ń wá jòdìdí tá a fẹ́ mẹ́nu balẹ̀ kẹrin ó dẹ̀ ń dé pọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin máa kárùn-ún gidi kàkà lẹ́nu tí wọ́n báyọ̀ fún tí wọ́n bí oníṣẹ́ àìsí lára ẹ̀ nínú wọn nípa àìsí tọ́jú àwọn fọlọ́fìyàn. àwọn ọkùnrin náà nìyí wọ́n máa dọ̀ sí táyọ̀ àlà ó fẹ́ pé wàá wáyé ìwẹ̀ júmọ́ àìmọ́ra fún júmọ́ àkèé sàkàjìṣe farabalẹ̀ jẹ́lu àwọn ọkùnrin kan náà yóò gbé ọwọ́ àdọ́gbọ́yọ̀ ọgbọ̀n lọ sílẹ̀ gbòmí tí lọ́ọ̀tì lè máa sá pamọ́. Ìwọ̀n ẹlòmíì nìyí ó ti kó àwọn àgbà ó kó ìdọ̀tí ẹlòmíì olóhùn wọn dànù sí kò lè tọ́jú ẹ̀. Kó dànù sí ti ṣe àárọ̀ tó bá àjọ kan tó bá àjọ kan. Ṣùgbọ́n ìtọ́jú kọ́ ebi tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láyà fà yóò bù mí Ó ti kó kírèbù lábẹ́ àwọn ìfẹ́ gbogbo ẹ̀ ó ti wà nísàlẹ̀ rẹ̀ fà ó ju ti irú wèrè tá a máa ń rí láwọn ọ̀dọ́ ń sìn lọ. Àwọn ọ̀rọ̀ ìṣàkọ́ àwọn ènìyàn. Mọ̀tẹ̀tọ̀ á mi tó. Ọ̀yẹ̀ dẹ́hìnú mi dùn. Kò síbẹ̀ má retí o, má retí o. Torí wọ́n ní kíní ti mẹ́lé sí lọ́dọ̀ fóònù yóò kó bá sí ayé ẹ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọkọ̀ bá kú ọmọ sí sí nílé ìdìgbò bẹ́ẹ̀. Ọ̀gá àníyàn ti yé ó ní bákan náà wọ̀yẹ̀ dẹ́hìnú mi dùn mí ó tún wá lọ kírèbù rẹ̀ ó fẹ́ fọ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ para. ọ̀yà àwọn ìyá wọn sùn mí sí ibi báyìí tèlé. àbọ̀lù lọ́kítà lè rẹ̀. ó mọ ọyẹ kúrò jù. ọwọ́ ajáde. ọ̀la yóò fà rẹ̀ kó báyìí náà sí náà ni. ọwọ́ adé jùmọ̀ nìyí kò máa sọ pé arẹwà nínú ìwà ìwà ń lọ jókòó balógun àdínìlè ẹgbẹ́ ọ̀tún ibi tí lè mọ́mọ́ ọba wo ni máa wà wọ́n tó mọ̀ pé balógun àdínìlè arẹwà àdínìlè ó yẹ kó tètè dé jùmọ̀ náà kò máa pín àwọn èèyàn kó fi rọ́lẹ̀ kọjá. fún mọ̀ yóò sọ lè mọ̀ kó ti bàlá. tọ́ ọmọ ẹ̀kọ́ tètè dé jùmọ̀ náà ó wá sí lẹ́sílẹ̀ tó lágbára bíi fífi raka àbí jẹ́jẹ́ raka ẹlòmíì ò kẹyọ lójú o ọ̀rẹ́ lómi wọn bá bẹ̀rẹ̀ kó fúlàdé láyé lómi. òun lẹ́ni sọ gbogbo àwọn àfáà júmọ̀ àdálá rẹ̀ tó mẹ́ta wọ̀. àwọn fẹ́ sàánú yín pé tó wá sí tọ́lẹ̀ kù táwọn èèyàn ti ń lọ níjọ́ ìjọmọ́ àwọn bá tó láyé lá àgbo méjì. ẹlòmíràn tó ní dé lágbo méjì yẹn. wọ́n bá bẹ̀rẹ̀ kó fúlàdé lẹ́kìn wọ́n ń tàdó àlọ́wọ́ ẹlòmíràn wọ́n múra àti fẹ́ràn ẹ máa gbọ́ ní ó ń tọ̀ ń wá kírun tọ́lọ́run yọ̀ dá fún láti kí. ọmọ yóò ń ṣètò ìzà àtàkálà mọ́lẹ̀ ìmọ̀. ó tún wá dákẹ́ ńlá lè mọ́mú sọ̀rọ̀. ìlà gófìrọ̀ láhùmọ̀ báyìí àríkò yìí pé gbogbo ohun tá a kà gbọ́dọ̀ pé ní sísẹ̀ tẹ̀lé kìí ṣe kó o tó tó ìyá ẹlẹ o one wàá two ó sì mọ tó tó kó o bá ti fún lágbára mọ three wàá lò para ó jẹ tiẹ̀ four ó sì gbé kí wàá lò lọ́fíńdà tó jẹ tiẹ̀ five ó sì wá jáde ọmọ ẹ̀kọ́ òní jókòó kalẹ̀ ìwé ni gbogbo òmùrọ̀lá lọ́fíńdà ló bá ọ̀pá ní ẹ̀sẹ̀ láì ṣàkóso fáìfù ní àrí ó ti wá jáde o pọ̀láàrí sọ́rọ̀ kò bẹ́ẹ̀ dẹ̀sí náà ní ọwọ́ mọ́sálásí láì kọ́ sórí kọjá yáyà fún ibi ibi kọjá arẹwà dínì sórí kọjá arẹwà dínì fẹ́rù tó mọ̀ yóò sọ́lì mọ́ kò sí báyìí làwọn mo tún ṣe náà fílà tó lágbára eight tó mọ̀ yóò tutù ó tún dákẹ́ ìlú àtàkàlà máa ti mọ̀ ọ̀rọ̀ mẹ́jọ ni àwọn ọ̀rẹ́ mi tọ́ ọ ọ̀nira kòrí sí láàrin fún àyí tó bí ọ̀rọ̀. ẹlòmí ò ṣe ju mẹ́ta lọ́nà gbogbo mẹ́jẹ̀ ìtọ́ rẹ̀ ọgbọ́dọ̀ kò sí rí pé láì pé ọgbàgbé ọ̀rọ̀ tá ń sọ yìí. ẹ pé nǹkan ń du àwọn yẹn gan. حديث بي من حديث عمرو بن سليم الأنصاري رضي الله عنه قال أشهد على أبي سعيد الخدري رضي الله عنه قال aṣáàdù aláàrọ̀túlélá ìtìlọ́lọ́ wàlé wọ́sọ́lá. ẹni yìí ni mo gẹ́ mo sẹ̀rí pé àbísáìlì lọ́kọ̀dẹ̀rí omi omi pé èmi náà sẹ̀rí lórí ìdìdọ́lọ́ kó ìdìdọ́lọ́ sọ pé. àlègóṣùlù yá ọmọ lè jùmọ̀ àti wájú fún alákòólè mọ̀ tálẹ̀. tọ ìwé ẹjọ́ ọdún máa dẹ́gbẹ́ lọ́jọ́ gbogbo ẹgbẹ́ wá sí lálàá ìwájàdà. ó sì lo lọ́kẹ́ńdà tó bá ní àwọn kẹ́kọ̀ọ́ yẹn kí n sì máa kó rà jù kó máa ra pákó tó bá jẹ́ pé ọba ń rà ní. wọ́n tó ọba máa ń ja wà bá já sí pákó sílé. ó sì lo lọ́kẹ́ńdà tó bá rí eléyìí ò sì lè nínú àwọn kẹ́kọ̀ọ́ tó fi gbalaga. حديث أبي سعيد الخدري في سنة أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ẹ̀lá bá wẹ̀ lọ jùmọ̀ ọwọ́ tẹ́lí ìgbìtásálà ọwọ́ ẹ̀gán náà nìyà ọwọ́ ẹ̀gán ọ̀yà ó sì mọ̀ rárá lọ jùmọ̀ wọ́n lábí sàmì ní àṣìṣàní sí àbì yìí ọwọ́ alọ́lọ́lọ́ dá jùmọ̀ aṣọ rẹ̀ wàmọ́ sàmì tí bí nǹkan ìdáwó ọwọ́ túmọ̀ ata lè júmọ̀ ata. ọwà lọ júmọ̀. kọ̀lámù yàtọ̀ kọ́tọ̀ àná ẹ̀kọ́ ní. tẹ́lẹ̀ pọ́jú ọ̀tọ̀ òun yẹn kọ́ máa tarí ọ̀run àwọn èèyàn fún fìdí sáfù ti lọ. túmọ̀ sọ́là mọ̀ kátàbà lọ́wọ́ láwù. ó tún wá sí mẹ́fìlà tó lágbára àti ṣe. túmọ̀ ánsọ̀tà fi parí ọ̀run rẹ̀. kánẹ̀t kàfàrọ̀ tún límọ̀ límọ̀ báyìí náà ha wọ báyìí náà jùmọ̀ àtìhí lẹ́sì kọ̀bùlá ha. ẹ ọjọ́ tí èyí ká wí lẹ́ẹ̀kan ìparẹ́ ẹ̀sẹ̀ ló máa jẹ́ láàrin rẹ̀ sí jùmọ̀ àti ọ̀sáájú. àwọn máa ń mú náà àwọn tí máa ń wà lẹ́yìn ìlèmọ́mù àbí níwájú ìlèmọ́mù ọjọ́ jùmọ̀ kí ni ṣe sí wọn gbà ìlèmọ́mù bá ṣe kó قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون لأول فلأول وطو ما نقين سو طو ما نقين دجما سوري أجل إلو ديباي wọ́n kọ̀ọ̀kọ̀ ẹni tó dé nọmba wán ẹni tó tún tẹ̀lé ọkọ̀. wà mọ́sálẹ̀ lè mọ̀ ha gèrò kà mọ́sálẹ̀ lẹ́sẹ̀ yóò dé bàdàn. ẹ المهجر يعني جاء في وقت الهاجرة àkókò wo ni àlèhájírà òun nìgbà báyìí lọ́wọ́ tó lóòrùn máa ń ga sókè báyìí lẹ́nu ẹ̀dẹ́ wọ́n pè ní àlèhájírà nítorí káwọn èèyàn hàjárà àdìbá sùn wọn nínú ilé wọn torí oòrùn tó bẹ̀ wọ́n fi fún wọ́n fi ń pè ní alìhájírà ló fi wá sọ yípe ń darí yìí wọ́n mọ́ta lọ lè mọ̀ hajjẹ́rù ẹni tó dé nígbà tó rò mú yẹ́yẹ́yẹ́ sí ìyẹ̀dàrí rárá ẹ̀ ọjà bí àpẹẹrẹ ẹni tó kìrà kan rí tó fi sẹ́kù tó fi sẹ́kù ọba dẹ́rẹ́ Ọmọ kálẹ̀ fi yóò dé ìbákọ̀rọ̀. Ẹni tó tún dé tẹ̀lé, ọ̀dà rẹ̀ tó fi màálù, tó fi ṣe àdíyà ọdún lọ. Ọmọ kábùṣà. Ẹni tó tún dé tẹ̀lé lágbègbè tó tẹ̀lé rẹ̀, ọ̀dà rẹ̀ tó pa àgbò, tó fi sí lọ. Ọmọ dàjà àjà. Ẹni tó tún dé lákòókò tó tún tẹ̀lé yẹn, ọ̀dà rẹ̀ tó pa àjẹ, tó fi sí lọ. Ọmọ báyìí dọ̀tá ní. Ẹni tó tún dé lẹ́yìn ìgbà Àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń kọ nọmbà 1 nọmbà 2 wọ́n ti dé tí wọ́n gba aláàdá kílà àkọ́kọ́, àkún, màálù, àgbò, adìẹ, ẹyin. Àwọn tí ń kọ ó dé ọgbà aláàdá yìí ni ọ̀wọ́ ó sún fún pàmò. Ìwé tí wọ́n ń kọ́ ní wọ́n kà ó kò lẹ̀. Ọ̀yẹ̀sẹ̀mí ẹ̀wọ̀n náà fi kí. Àtàwọn mọ̀lẹ́kà náà máa ń gbọ́ wá àti ìlè mọ́mú. Kí lè mọ́mú máa máa rí ikú mi bọ́ọ̀ nítorí pé àlẹ́dínà yẹn tẹ̀lé àwọn ilé yìí lẹ́yìnsà ìǹkánná pàpọ̀ wọ́n ní mẹ́mọ́ yẹn tẹ̀lé àwọn ilé yìí màláíkà ó sọ ń kúrò pàlú lẹ́nu o torí kí n sáwọn èèyàn nìkan ní gbọ́ wípé àwọn ọ̀rẹ́ kà ń lẹ́nu àbá onídùúlà ọ̀pọ̀ lẹ́nu ìtẹ́kùlà ọ̀pọ̀ ẹ̀ bá rí nǹkan wí mọ́gẹ́ ó kírun fún wa ó fẹ́ wá bí kọ́ máa sọ̀rọ̀ òṣèlú fún wa lọ àbí kọ́ máa sọ ìtàn wọ́n máa sàtọ́yà ní ilẹ̀ kìnnìkan wọ́n ti kìnnì bá kí lára ẹ̀mí nìyẹn sí wọ́n pè ní pé kẹ́wọ̀n lè wá jẹ. ṣé ìròyìn tó ṣe pé kéfèé rí ròyìn mùsùlùmí ròyìn mùsùlùmí kẹ́ ń parọ́ ẹ wo àwọn private school níbi lánàá ìró náwá ìgbà ọ̀yà ẹ̀wọ̀lé nígbà ọ̀yà ìró mi tún tẹ̀lé ìjẹta tẹ̀lé yọ àná ìró mi tún tẹ̀lé pé monday ní ẹ̀jẹ̀ wọlé ìwé lára mẹ́jọ rẹ̀ àwọn ọmọọṣẹ́ monday tíyẹ̀ lè yọ́ wá jókòó tí lè wọ́n bá tẹ̀ láti àwọn ilẹ̀ ẹlẹ́ni tó lè fẹ́lú fífẹ́ fún ọ̀rọ̀ ìmánì rẹ̀ sí ọ̀rọ̀ àkíláàsì rẹ̀ ọ̀rọ̀ ìbádà rẹ̀ ọ̀rọ̀ màámọ́lá rẹ̀ ọwọ́ bí àwọn nǹkan fún pé ẹ nìkan kí ló ń fi àwọn pẹ̀lẹ́ ni àwọn nǹkan àlàyé ìlú kan kí ló ń fi àwọn pẹ̀lú mi tó nípa bẹ́ẹ̀ ká tètè máa lé kó bá ti pẹ́ wọn ní kọ́ pẹ́ wọn bá dẹ̀ kọ́ pẹ́ ní ọmọ bọ́rọ̀ tí mo rẹ̀ ti jẹ́ ọ̀

Súnmọ̀ ọ̀rọ̀ ha. Ọwà lọ sí Júmà. Kọ́kà á nà mọ̀ kọ́rọ̀ bàbá dáadáa. Ọjà bíi fẹ́rà fún mi ló fi súnmọ́ lọ. Wà mọ̀ ọ̀rọ̀ ha fi sá àti sàárì. Ẹni ọba lọ wákàtí kejì. Kọ́kà á nà mọ̀ kọ́rọ̀ bàbá. Bí ẹni pé màálù lọ pa tó fi sí lọ. Wà mọ̀ ọ̀rọ̀ ha fi sá rẹ̀ lọ. Èyí tó kéré jù lọ́pọ̀wọ́ mẹ́rin ó kéré jù ní ọwọ́ mẹ́rin kékeré ni ó ìsọwọ́ mẹ́rin ńlá ọwọ́ mẹ́rin ńlá fọ́ mílíọ̀nù ọwọ́ mẹ́rin kékeré ní tó kéré jù ìwẹ̀ ìrà lọ tó bí kọ́ńtọ̀ ń fi àgbo oníwo lílọ òṣèṣì lọ ọmọ rọ́ọ̀hà wàmọ̀ rọ́ọ̀hà fi sáà ti rọ̀ bí àti fọ́fà á nà wọ́n kọ́ rọ̀bà dàjà àjẹ́ ẹni bá lọ lásìkò kẹrin wákàtí kẹrin wọ́n bá wọn dàbí ẹni pé àjẹ́ òṣèṣì náà wàmọ̀rọ̀ha fi sáà ti lè fún ẹ̀nà bá lọ lákòókò kàrùn fọ́kà ánàmà kọ́ rọ́bà báyìí bí ẹni tẹ́yìn lòun pa ń tẹ̀ ẹ̀yìn ló fi sí lọ́wọ́ fáìzà kọ́rọ̀jà lè imam alọ́jọ́ tó kíyàn tí mọ́ bá ti jáde báyìí adọ́rọ̀ ti samura mi tó lè burú tó dò anna nabiyya allah sallallahu ìṣòro zikro ó ní ẹ máa wà níbẹ̀ tí ìmọ̀ọ́mù bá ń ṣe kótó bá rọ̀. wádùnú mínàlè ìmọ̀ mínàlè ìmọ̀. ẹ̀dẹ̀ súnmọ́ lè mọ́mù pẹ́kípẹ́kí. فإن رجل لا يزال يتبعد حتى يحكر في الجنة ẹ lómi ò kódà kọwọ́ bẹ̀ ẹ̀yìn lẹ́yìn wọn lọ jù sí ẹ̀nà bá wà wájú owó adúrú dáadáa tí òfin máa tọ́jú ó rí pé àlùjẹ́nà dáradá ẹ̀nà wà lẹ́yìn lẹ́yìn à nǹkan ṣe díẹ̀ ni o lóòótọ́ kò síbi tó tó kò síbi tó dá tó àlùjẹ́nà gbogbo ọlá tó wà láyé mọ́kìnrin tó lọ wà lẹ́yìn lẹ́yìn ó fẹ́ pé kò ní jaládùn táwọn ẹni tó wà wájú èyí tó kẹ́yìn sáà fi tó hadith house and قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل واغتسل وغدا وابتكر tó ẹ tún gbọ́ kíní ìbò tí máa ń tó yàn ó ní mọ́ ń gẹ́sàlá ẹni ọba wẹ ara rẹ̀ dáadáa wájú tàkàlà ọwá sì mọ́ títú tẹ́lí kí tàkàlà nìyẹn tó ní túmọ̀ mo mọ fẹ́ wílẹ̀ a máa ń lò fún mo bàlágà nígbà tí wí gẹ́sàlá tẹ́lẹ̀ ọ̀fọ̀ ara rẹ̀ wọ́n gé kàkálà ó wá sì mọ́tótó sí gbòòrò wọ́n sọ̀dá ó sì sì jáde lọ súnmọ́ àdínkù tó hàn wọ́n bó kàkárà ó tún yára gan. ọ̀dà náà wà á ń sọ̀tà. sọ́jà náà ó tún mọ́ lè wọ́n á ń sọ̀tà ó tún wá dákẹ́ jẹ́. ọ̀làmúyẹ́lẹ́gùn fáánà láwọ̀ òbí kó lè kó síwá sí ń kà á. ẹni yìí tún ni lámúyẹ́lẹ́gùn kò tí ẹ̀ wá wórówóró kankan káàdà làwọn òbí kún lé kòtò àti nǹkan àjèrè sáà eléyìí tó ga ọ ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí bá ń gbé báyìí ládọọdún kan ní ọba. Sìyámi ha wà kìyámi ha. Ààrùnlọ. Ládàá kọ́ gbáwẹ̀ náà fi làkọ́dún kan. Ládàá kó náà fi lọ́wọ́ mú kọ́dún kan ní ọba ṣùgbọ́n ẹ má gbàgbé bá a ṣe tòun náà ọ̀rọ̀ mẹ́fà ní rẹ́bẹ́ àti méjì oní mọ́múngà sálà ọkọ̀ ara rẹ̀ wákìtà sálà ọwọ́ amọ́tò ní oṣù mọ́tò tó ọjà ní aṣọ mọ́tàdá ọjà ìṣòro wà kó sákàrà ó tó ayára lọ ó tó di mẹ́rin ní tọ́jà náà ó di lè mọ́ wá àǹsọ́ta ó dákẹ́ ìkẹta ní ẹ̀ wọ́n nígbò ọ̀wá wí ọ̀rọ̀ kankan ọ̀sọ́wọ́ òru ó dàgbọ́ sọ fún yẹn kí wọ́n dákẹ́ kò ní. ìgbà yẹn ní oṣù balada o gbogbo gbèsè kọ̀ọ̀kan tí bá lóun ń gbé báyìí wọ́n lè fún ní ládàá pé ọgbà rẹ̀ nẹ́fílà ọdún kan ó sì ṣe nẹ́fílà òru olùgbé ọdún kan bí iná láti tí a sì àyè bí rẹ̀. ìjẹ ah, ẹ̀mọ̀ wọ́n fi bẹ́ẹ̀. Àbí kí wọ́n máa Ẹjẹ́ wọn máa wá gan-an. Ẹjẹ́ wọn máa wá. Wọ́n fẹ́ máa dá lóògùn. Ẹ máa lù sí ìjẹ̀ Bẹ́ẹ̀ wọ́n á ń tẹ̀lé gbà fún wọn. pé ìgbà táwọn ṣèkù wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé èèyàn gbọ́dọ̀ máa la àárín àwọn jẹ̀mọ́ ìkọjá níjọ́ ojúmọ́ wọ́n á ní tí ó túmọ̀ sí pé kútúbà ò ti bẹ̀rẹ̀ sẹ́ni ẹ̀ máa fi wọlé ni àbí báwo. ọjà ló fẹ́ kútúbà ò ti bẹ̀rẹ̀ nítorí pọ́ padà sọ fún wa wípé ó súnmọ́ ọjà mẹ́ta ẹ̀sìnkẹ́sì lẹ́yìn nítorí gbogbo kìnìyàn ádàbù yẹn láti bẹ̀rẹ̀ sí nílò láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ bá jẹ́ àwọn ọdún máa fi hàn ìbẹ́yìn ti dárọ́ọ̀mù ẹ̀ mọ̀ gbàdánù yẹn ti tó lẹ̀ fún ọdún máa tó tágbà ní kéèyàn làwọn ẹ̀ láàrin tí ìbá ti ń sábà ara rẹ̀ lájá òun ló láàrin rẹ̀ padà láti padà sílẹ̀ náà. sẹ́yìn tó dáa jù òun ni kéèyàn wọ ìwẹ̀ nítorí pé ìwẹ̀ yẹn papọ̀ mọ́ ìrun ni ọpapọ̀ ní ọwọ́ ìwọ̀n tí ìbá ti rí kọ̀ọ̀kan mọ́ ní ọjà nírọ̀ àwọn tó ń bẹ̀rẹ̀ sí sàmìlì kó dáàtì kó jùmọ̀ àti ọdún kò lọ àwọn ọdún tó fi jùmọ̀ lọ òbíjì là lórí náà nìyẹn tó ṣàjẹ́ òsì fi jóòdù rẹ̀ nínú ọlọ́run ọba ọba rẹ̀ ń àásì mọ ẹ̀kẹ́ kọ́lọ́run yọ gbàládà torí kò tà á padà kò mọ́mọ́ ẹ máa wà jẹ wà mọ̀ ní ó bá lọ kò tẹ̀ sí ní kẹ̀kẹ́ tó lè fi ẹ̀wọ̀ yẹn ọlọ́run gbà máa ń gbìyànjú wọ́n ní tí yẹn bá wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà tán pé tí yẹn ní láti tẹ̀ tún dà ní ẹ̀ pé pé tí yẹn gbọ́dọ̀ sàlùwàlá ń bẹ̀. ok wọ́n ní kó bùkátà kí yẹn dà ní ẹ̀ pé à gbóṣù tí mo ṣe yìí o ṣé mo fẹ́ fi kírun tó bùkátà bùkátà sí. bùkátà kẹ́yìn láti wẹ̀ ẹ́ tán ìyẹn lè fi kírun kò sí kankan lórí ẹ̀ ọlọ́ọ̀lọ́ ní kí wọ́n ti lọ́jọ́ kan bí ọ̀la ti já. ọ̀la ya tó kọ̀ ìbánisẹ́ kò sọ pé tí imam bá ń ṣe kútùbà lọ àwọn máàmù ò gbọdọ̀ sọ̀rọ̀ wọ́n á ní kí ni ìdájọ́ ìmáàmù tí ń ṣe kútùbà tẹ́lómi bá ń tún ọ̀rọ̀ yẹn. àmì ọlọ́run ọba sùhánà kọ́lọ́n kọ́ sáànù wa o tábà wí ní ìsìn wọn làwọn kẹlá fi sùn ṣùgbọ́n àtúbẹ̀ ká má sòdò lórí. wọ́n bá ní ìdálọ́ nífẹ̀ẹ́ sí kọ́ máa sọ lábá kẹ́nìkẹ́ máa bá tún ìdílé ọkọ̀ ti lága ẹ̀ náà tó bí mọ́ tí wọ́n kẹ́ díyẹn ń wò jù ní pé tó bọ̀ ò ní jùmọ̀ ah! ó ṣe bákàbákà láti fìdí ẹ̀ múlẹ̀ fún tó ní jùmọ̀ nítorí pé kí ṣe tó ní kéèyàn dákẹ́ òun gẹ́gẹ́ ní dìdì sọ̀rọ̀ báyìí nígbà tí wọ́n sọ pé innal hamdalillahi nahmadu dáadáa ju ọpẹ́ ní fún ọlọ́ ọlọ́run mẹ́la ń bẹ́ yìí fún نستعينه ونستغفره ونتوكل عليه àwọn obìnrin bí ọ̀rọ̀ aṣíwájú lẹ́yìn rẹ̀ aṣíwájú dára lẹ́rẹ̀ wa na'udhu bihi min shururi anfusina wa sayyiati a'malina aṣíwájú ọlọ́wọ́ ọba yìí ẹ̀rí àbá aláyé ń gbá fi kọ́ kí o ní àdìsífẹ́ rẹ̀ pẹ̀lú pé ta bá ń kọ́ kí ó káàrán máa ní ẹ́ ààrẹ ìgbèdí kúké wúlẹ̀ ààrẹ tí àdíìsì yẹn náà ní sàǹkà wà lọ́wọ́ kó ọ̀kọ̀dì lága yẹn ntọ́jájú ní ṣe lágbúrò ló tọ̀ wọ́n sí ọ̀nà ẹ̀mí ìta lè gbé tọ̀ kí lè máa mú òyìn ọ̀bá gbọ́ Yorùbá ọ̀pọ̀ lára lọ́bá ti pọ̀ ọ́ tẹ́ ká bá ti wá parí ìró ta sálámọ̀ tán ọ̀hún àìsèpè lẹ́ẹ̀kan ìmọ̀ mú sọ fún wa yí pé ibi báyìí ó túmọ̀ ògbó òkè náà ní ọlọ́wà rẹ̀. àlèṣáàlù rẹ̀ sì ń gbé ọ̀rọ̀ kàláàmù láàrí àwọn kẹyìn òsì gbajúmọ̀ láwọn ọgbà rẹ̀ ó ti rẹ̀fẹ̀ káfẹ́ darí ẹ̀sọ́dọ̀ àwọn ọmọ wa láwọn àfáàgbà wọn wà á yẹn gbé lélẹ̀. ìwọ́n lọ́wọ́ àlọ́ ọ́ pé sọ̀rọ̀ díyà ní àwọn kùsì àwọn àmọ̀ bọ́yá bá dà lóko tó bá ṣùgbọ́n pọ̀ dájú làwọn bá ń ti lọ́wọ́ la máa ń rí ní ọlọ́ọ̀dára ara wa. ọ̀yà ọ̀yà wù mí. wọ́n ní gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ṣèlú ka àdìsá náà sallallahu alaihi wasallam kan tí wọ́n to ọlá tí ń bẹ fún títètè máa dé sí júmọ́ tí wọ́n á dákọ pé àgbòtíwò rẹ̀ lọ. wọ́n ní sọ́lá ń bẹ fún àgbòtíwò rẹ̀ lọ ìyàtọ̀ ń bẹ láàrin àgbò kódà àwọn omi èèyàn gan níyàn bá mú délé oníwo lílọ gbogbo èèyàn máa sọ fún bọ́ ṣe láì <laughs> ó ní ọlá bá bá tẹ̀ wá mọ́lá rẹ̀ tẹ́lẹ̀ gbólóhùn kó ti tọ́lọ́hun gbólóhùn kẹ́sàn ẹ̀ṣọ́nà oúnjẹ wa sí ìyàtọ̀ ń bẹ láàrin àgbò èyí tó níwo tọ́lọ́ àtèyí tó níwo gúgú oníwo lílọ ọlọ́lá jẹ́ ìlú ẹ̀ náà ìbéèrè tí a fà bẹ̀rẹ̀ pé àwọn tó yẹ pé tó dùn bá ti rọra rọ̀ báyìí wọ́n máa sáré jẹ ìrun méjèèjì papọ̀ ìjà bóyá eh, zuri àbí asi wọ́n máa fi papọ̀ àbí kẹ́ ìsáyà àti mọ́gírìbì wọ́n á ní ẹni tó bá wọlé ní táìmù yẹn tí wọ́n ti kí mọ́gírìbì tán táwọn ti ń kí sáyè lọ tóun sì fẹ́ kí mọ́gírìbì báwo ló ṣe máa ṣe. ẹ yá kọ́kọ́ yanjú ọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ azú torí gbólóhùn tí alágbẹ̀dẹ fi wù yẹn ọ̀gá wọlé lójú ọ̀sọ̀ bẹ́ẹ̀. Òjò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àà bẹ́ẹ̀ àà débi rẹ̀ o. Èrè wa débi rẹ̀ o. Ebi àwùsá ti mọ ohun tó wà lẹ́nu sọ bẹ́ẹ̀ o. Èmi mo débi kiri yìí o. Tó òjò ọ̀rá tú. Òjò ọ̀rá tú tí alágbẹ̀dẹ ní yẹn tẹ́lẹ̀ òjò ọ̀rọ̀ ọlọ́run nìkan lọ́mọ bí ọ̀rọ̀ yóò sì lágbára kò ní lágbára ọba dẹ́dà nìkan lọ́mọ àǹfààní ni nà ó tábára àǹfààní ká lò ó ká lò ó tó láì ní kò fẹ́ ọ̀ṣọ́ òjò yóò wá pọ̀ sí ọ̀rọ̀ àti ọlọ́run nìkan lọ́mọ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ afátẹ́gùn ọ̀tẹ́gùn tí ó lágbára ọba dẹ́dà nìkan lọ́mọ ọba dẹ́dà lọ́mọ ẹwà àwọn òjò tọ́rọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí ọ̀kẹ́ mẹ́tí mo rí táwọn èèyàn lọ pé kí ni yóò sì sùn tó sì pọ̀ débi ike bóyá ló sì tọ́ṣẹ̀ kẹ́ ń sì sí rójò bẹ́ẹ̀ lọ tó tọ́ bá rọra sọ alẹ́ sí jámù àǹfààní ni kódà kójú ọjọ́ padà dá ká máa lọ sí ká lọ sí fàájì lè wà kò sí ìfẹ́ tó burú mẹ́ àbábẹ́gùn láńlá ń fẹ́ àbóòkù bẹ́ẹ̀ ni a wà níbi tó ṣe wípé síbẹ̀ bá sókù bí àwọn adáǹgbé bí òkè gbégi gangan tó bá sókù bí kí ẹ wà lóko ó yàtọ̀ sẹ́ni tó ń gbé bí òkè ọlá ẹ̀ wà ní òkè ọjà olúwọlé ó yàtọ̀ láwọn òkè gbégi yẹn sínẹ́bẹ̀ lọ ẹ̀ẹ́ èèyàn lè sáré rọpọ̀ ní ẹ̀kí méjèèjì pọ̀ ní ẹ̀ máa lọ sí fàájì inú léwọ́ mo ti ẹjọ́ eléèrè ẹni tí ò wá mọ̀ tó ń bá wọn tí wọ́n ti kí n ṣá tó bá wọn kí n àwọn tó bá ti kí n dáhùn ó ti mọ́ gírígì rẹ̀ ó ti kí n ṣá ọlọ́run bá lẹ́wọ̀n. Naam lórí ìbéèrè yẹn sà. Ǹjẹ́ ó ní májẹ̀mú pé tí ẹ̀ bá ti kí jámù bẹ́ẹ̀ tán, èèyàn jáde lọ bẹ̀rẹ̀ tán mọ́. onímájẹ̀mú ìbáṣe bí ọrọ ni kò sí ọ ìyẹn tó ní bùkátà kẹtọ́ fẹ́ sáré sí kú sí kú sí tó yẹn wá gbọ́rọ̀ kò ní padà jáde ó sì padà ní sí ọ̀rọ̀ mọ́ ó sì ti jàǹfààní ọba ọ̀yà ìwé àyà àbúgbánà wọ́n ní ilé abẹ́ẹ̀bẹ̀rẹ̀ yẹn náà sí ni ipé bóyá òjò sú adẹ̀tí kí mọ́gìrì tán máa mú wá sọ fún ìmáàmù pé ẹjá kí jámù ìmáàmù wa gbà pé ta lè dárùn yẹn kí lọ́dọ̀ fúnra wa sẹ́rin yẹn lè dáa kí n sùnmọ́ kọ́ jẹ́ lé lóòtù lọ ọmọ àdá wà lálẹ́ torí ọ̀sọ̀ ìgbà òun ti rí inú rẹ̀ òdùn láti ọ̀sán ọ̀sìn ẹ̀hún ní mọ́mù rẹ̀ náà ní sí ń takú fáwọn ọ̀dà àti jámù ó fẹ́ máa ṣáájú àwọn èèyàn nínú mọ́sálásì nù mí ọ̀fẹ́yàn lọ ọ̀rọ̀ yẹn lè lọ sí ilé yẹn láǹfààní dáadáa

àwọn àwọn òpin táwọn máa lọ́lé bọ́sẹ̀ dídé bíi mọ́sídìrì kan tí wọ́n ń ké ìsáyè lọ́wọ́ ni pé táwọn lè jọ ìwọ̀n. àkọ́bù àkọ́bù ìkàtà ìbọn ọ̀gá ìyá lè jọ ìwọ̀n. níbi téèyàn lè ti ṣe jámù àti inú mọ́sálásí àti ilé ah. kí ẹ lè ṣe jámù lé pẹ̀lú àwọn àtọ̀kọ̀ ìyá lè ṣe dáadáa àtàwọn ọmọ ìṣèkọ̀tò ìwé wẹ̀rẹ̀. Ah. Ah, wọ́n ní bóyá à ń kí mọ́bìb lọ òjò sú bá tó kí mọ́bìb yẹn tán òjò yẹn ti dá pé ká sì láǹfààní àti lè kí jámù yẹn àbí ká filẹ̀. òjò tó dá máa mọ̀ bí ó wà ní òní rọ̀ ẹ kí jámù bẹ́ẹ̀ bá kì í kí ló dé ìrẹ̀ yìí fọ́ sílẹ̀ ní àyè làbúrà. Thank you àdàdà àdàdà jámù mẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ ó níbi kò níbi <laughs> wọ́n máa ń gbé wọ́n máa ń gbé ẹ̀rì pé wọ́n là ní sọ́lá ìsọ́lá ń gbé ní jẹ́rì kọ́ wọ̀lá mọ́tọ̀ nínú àdìsọ́ àdúlẹ̀ ìbùnà àbáṣọ ọ̀bí ọlọ́wọ́ àdìsọ́ wọ́n sì ní kí ló ní torí kẹ́sìrì pé kò lẹ́sẹ̀ mú ìyẹn lè ṣe ọkọ̀ àti àwọn oníṣẹ́ àwọn fẹ́ lọ bẹ̀rẹ̀ súnà jọ pẹ̀lú lé wọ́n dẹ̀wà tó wọ́n òjò súnú òjò ìkọ́lé lọ́mọ́ láti àkíńsúnà ilé yá ìyá tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ bóun lè fi máa lọ rọmọ kíńsúnà ilé yá tó wọ́n sì ṣe jábọ̀ kò sí ìkẹ́ tó tó kò sí ìkẹ́ tó tó náà. ẹ̀sán ọ̀mù a lè fi kí mọ́gìrì àti ìṣá ìpapọ̀. ẹ ìbéèrè bàbá wa nìyẹn wọn máa ń gbọ́ tẹ́lẹ̀ pé kàyáfù máa yọ ọmọ kan yẹn gbọ́dọ̀ ó lè yẹ ife kí wọn dìde ọjọ́ kan tí ọba já tí ọba ya só tí ó yà tẹ ó lè fi kí wọn dìde ọjọ́ kan mẹ́ta amọ̀nà tó ṣe. Ẹ̀jẹ̀ ti wọ́n ní ẹ̀sìn wọn ti fẹ́ ẹ̀rọ mi. Obìnrin gan ló ní jámù púpọ̀ jù. Obìnrin tí àlè ṣe hábà ń dà láàbù àwọ̀ ọ̀dà ọ̀dọ́ wọn fẹ́ la tẹ́ ọkọ̀ jámù bì yàtọ̀ sí jámù ti arọ́pà táwa mọ̀ ọlọ́mọ gíláàdì so àtàwọn jámù tá a mọ̀ ọwọ́ wà lọ́dọ̀ àwọn obìnrin kan pẹ̀lú condition ti káàbọ̀. condition tó kẹ́ni lè ṣe jámù ó dàbí láńtọ́ ọmọ lọ́wọ́ lè ṣe jámù torí mo ṣàkọ́ wà fún bìnrin nípa ìfọmọlọ́yàn tọmọlá kéré yọ yàgbẹ́ sára ọmọ yẹn àtọ̀ sí lára so yóò fẹ́ gbìyànjú láti ìyàmì láti tìmọ́tótó gbogbo aṣọ tó bàjẹ́ ara tó bàjẹ́ nínú àwọn ẹni táwọn olùwọ́ fún láǹfààní àti ìdáhùn lòdì wa tí bá ń sọ̀rọ̀ lọ bàtà àwọn foundation ti máa ń rẹ̀ wọ́n èmi ìtìkùn ẹ̀ bá ga báyìí tó ga gan pé kódà kò lè dókìrùn gan wọ́n tó bá ní kóhun dókìrùn báyìí ìyẹn bá kẹ́lẹ̀ ó lè fi dáhùn ní alábí kọ̀ọ̀dúnṣà ẹlájẹ̀dá aláàmú kọ́ńdà tí wọ́n kọ́wà ọ̀rọ̀ àtúlẹ́mù náà láti mọ̀jẹ̀ lọ àjùmọ̀ àdúgbò náà ń fi jáàmù láì léèdì gbogbo ọjọ́ bí lọ́dún yẹn bá ti wá nídìí ńkọ́ ó ṣe náà òun láti rí àwọn olùmọ̀ wọn fi ti àwọn tó ṣiṣẹ́ agbára kan pé wọ́n àti wọ́n tó bẹ́ẹ̀ wọ́n láwọn padà kò lè rọrùn mọ́ ní ti dáhùn ǹjẹ́ wọ́n sì ti jẹ tán fíìmù kọ̀ọ̀tọ́ tó wọ́n rẹ̀ wọ́n ti dáhùn pàmì ẹ̀rọ. wọ́n ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn òjò rọ̀ ní ìdájí pé àwọn tó wá pèrún táìmì ẹ̀wọ̀n ò àdìsá níbi sọ̀rọ̀ lọ́la sọ̀rọ̀ pé tọ́lú kí yóò ti kàn wọ́n sàtúnkù wa náà ní pé má bọ́ fún ìgbésẹ̀ rẹ̀ pé ta lè jáde ààyàn ní jáde àwọn náà tó súnlẹ̀ yìí àti súnlẹ̀ yìí wọ̀nyẹ́ la kí wọ́n ilé ánìlá àti ìgbà ló dé ń rìn ẹ̀yàn òní lọ sí ìgbà àwọn ọ̀wá mọ́ọ̀mù kí mọ́ọ̀mù wò yẹn wọ́n ní mọ́ọ̀mù mú kí ṣùgbọ́n kò wọ́n ríra ní ilé ìṣẹ́rù rẹ̀ yẹn kò tí ì yẹn alhamdulillah wọ́n tọ́lá sí pọ̀ báyìí ìmọ̀ọ̀mù tí yẹn kí ẹ má lẹ́yìn ẹ̀mọ́ ọlọ ìmọ̀ọ̀mù mi ti tí ó bá dẹ̀ kẹ́kí bọ́tù tí ó lẹ́yìn ọ̀hún báyìí yóò ní parí wọn ló bí ẹsì ìdí rẹ̀ wọ́n ti kírun lẹ́yìn wọn débi tó bí nínú wọn bá ti kírun lákàtí tí ó fi kí fáì tàbí pọ̀ fún wọn nígbà tí yóò ní pé òun ti ń fi lé sí wọn ti kí náà ni àwọn lórí wọn gbọ́dọ̀ wọn fi yíwù rẹ̀ yóò dìjà lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ alhamdulillah mọ́ mú kẹrà ayé lóògbogbo ní ẹ̀lọ́sọ́dọ̀ máa mú tó pé oye ló ń máa mú ń tẹ̀ tí ìdí máa mú ní ẹ̀mà tí òun lẹ́yìn ẹ̀jẹ̀ náà alékòlù sọ̀rọ̀ yóò kí lè rẹ̀ lè wọ́n ti sọ́dọ̀ fìbò ti fún mọ̀ bá dá ó wulẹ̀ dá náà ó bá dá tẹ́ bí òdúrọ̀ ọ̀rọ̀ ẹ̀sà bùbá alága ẹ wá mo lọ́ọ̀lù nílẹ̀ haúsá nínú àwọn fi wà lábújá ẹ mo lọ́dọ̀ ẹ̀yìn àlá àtìlẹ́wáṣí ọlọ́pàá láǹkẹ́ ọ̀rẹ́ mi tọ́ba wa ṣe kẹ́rẹ́ láyà bá وما وصعدنا الحمد لله الله سبحانه وتعالى اللهم متعنا بالصحة والعافية يا رب العالمين اللهم تضل أمرنا على طاعتك يا رب العالمين اللهم رد الأمن والسلام إلى نيجيريا وإلى ولاية آية وإلى أماكننا كلها يا رب العالمين يا أرحم الراحمين اللهم رد المقصودين إلى أهلهم سالمين يا رب العالمين اللهم لا تجعلنا من المقصودين يا ذا الجلال والإكرام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك